ìjọba yìí fẹ́ràn láti máa dójú tara wọn gbogbo ohun tíjọba nàìjíríà ṣe lórí ọ̀rọ̀ Sunday Igbòho kò sóhun méjì tó lè mú wá fún wọn ju tìjú lọ ṣùgbọ́n ìjọba tí ò lójú tì níjọba Buhari nítorí ẹ̀ làṣìṣe ṣe ń gorí àṣìṣe fún wọn tí ìbàjẹ́ ń gorí ìbàjẹ́ ìjọba náà ń rí bí ẹni tí wọ́n ṣépè fún ni bí ìjọba tí pé ìdílé tàbí pé alájọbí ń jà bẹ́ẹ̀ níjọba yìí ṣe ń ṣe kò sẹ́ni tí yóò gbọ́ gbogbo aburú tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà tí wọ́n sì rí i pé ìjọba wa kò rohun ṣe sí i tí wọ́n wàá máa kan sára sí wọn pé wọ́n lé Sunday Ìgbòho kiri wọ́n lé e kiri ní nàìjíríà kò tó wọn wọ́n tún sátẹ̀lé e lọ sórílẹ̀-èdè Benin wọ́n sì ń fira wọn hàn bí aláìníṣẹ́ àti bí ẹni tí ò mọ ohun tó ń ṣe wọ́n ti rò pósì tí wọ́n ń ṣe ní nàìjíríà níbi tí ò tó ń ká wọn lọ́wọ́ kò ni wọ́n ó lọ ṣe ní Benin wọ́n ní kí wọ́n jẹ́ káwọn máa gbé Sunday Ìgbòho lọ kíá láì fìdí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ múlẹ̀ láì fẹ́ sọ ohun tó ṣe gan tí wọ́n ń torí ẹ̀ wá ńlá àwọn ìjọba Benin bá yarí wọ́n ní èwù ní ṣeé ṣe ìjọba Fúlàní tó wà ní Nàìjíríà ò lè wá máa pàṣẹ láwọn lórí lórílẹ̀‐èdè tàwọn àwọn kinní kan wà tíjọba gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n gbogbo àwọn ọ̀wọ́ ọmọlúàbí tó yẹ kó wà lára àjọba orílẹ̀ kan ni ò sí lára àwọn tí wọ́n ń ṣèjọba tiwa wọ́n sì ti kórí bobo tí wọ́n ran nàìjíríà lápapọ̀ èyí kò sì yẹ ká níyì níbì kan bí ìjọba yìí bá níyì níbì kan kí dáalẹ̀ haúsá láàrin àwọn fúlàní nìkan ni ṣáwọn mọ̀ pé ìjọba tàwọn ni ìjọba tó fẹ́ gba gbogbo nàìjíríà fáwọn tí wọ́n jẹ́ fúlàní ni ìdí tí wọ́n ṣe fẹ́ràn ìjọba náà nìyẹn ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè ayé tó kù ìjọba kíjọba níjọba buhari ìjọba ẹlẹ́yàmẹ̀yà ìjọba tó ń gbà lọ́wọ́ onílé tó fi ń tọ́jú àlejò ìjọba tó fẹ́ sọmọ dẹrú ìjọba tó fẹ́ sọmọ onílé dàlejò ńlé bàbá wọn ìjọba tí wọ́n ń pààyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó sọ̀rọ̀ ìjọba tó ń fọwọ́ pa àwọn adàlúrú lórí tó ń fọwọ́ pa àwọn afẹ̀míṣòfò lórí tó ń bá wọn ṣọ̀rẹ́ ṣùgbọ́n tó ń láwọn tó ń jàfẹ́tọ̀ọ́ àwọn èèyàn wọn kiri kò tí ì jòṣù mélòó kan lọ ńlẹ̀ yìí tọkùnrin kan tí wọ́n ń pè ní ṣèyí ìgúnmi ọkùnrin tó ti dìmùlẹ̀ àwọn fúlàní afẹ̀míṣòfò tó kígbe síta gbangba páwọn afẹ̀míṣòfò yìí fẹ́ rọrùn ìjọ olóró tí wọ́n máa fi jẹ́run pílẹ́ẹ̀nì bọ́ lójú ọ̀run lọ́sẹ̀ tó kọjá yìí àwọn afẹ̀míṣòfò náà jẹ́run pílẹ́ẹ̀nì bọ́ lójú ọ̀run èyí tó túmọ̀ sí pé wọ́n ti ra irin iṣẹ́ tí wọ́n ń sọ yìí bẹ́ẹ̀ owó ìjọba nàìjíríà ni wọ́n fi ra owó tí wọ́n máa ń gbà lọ́wọ́ wọn tí wọ́n bá já wọn ọmọ iléèwé kan gbé ni ìjọba buhari ò lè mú gúnmi tó mọ̀gbà táwọn afẹ̀míṣòfò fẹ́ẹ́ rarin iṣẹ́ kó lè wọnú igbó lọ káwọn jàǹdùkú fúlàní tó ń ba nǹkan jẹ́ fún wọn ìwọ̀nba àwọn tí wọ́n bá sì rí mọ́nú àwọn èèyàn yìí wọ́n ò dáṣọ sí wọn lọ́rùn wọ́n ò fún wọn lówó wọ́n ò sì kó wọn wọnú iṣẹ́ ìjọba tàbí iṣẹ́ ológun lọ́nà àlùmọ̀ǹkọ̀rọ̀ yìí wọ́n ò sì ṣojú fúru bí ẹni pé nǹkan dáadáa ni wọ́n ṣe ẹnu wo wá nírú ìjọba yìí ní láti máa náwó lára láti mú Sunday Ìgbòho tí ó pààyàn tí ó sì jẹ́ rompiléènì bọ̀ tí ó sì dà lóró ń bì kan kí ni wọ́n fẹ́ mú un fún kí ni wọ́n ń torí ẹ̀ lé kiri kò sóhun tí wọ́n ń torí ẹ̀ lé Sunday Ìgbòho jù láti kó gbogbo ọmọ Nàìjíríà láyà sókè láti dáyà já wọn kí wọ́n ṣẹ̀rù bà wọ́n débi pé kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ mọ́ sí gbogbo aburú yòówù tí wọ́n bá ṣe gẹ́gẹ́ bí wọ́n ti mú Nnamdi Kanu tó ń jà fún Biafra tí wọ́n fi pamọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ mú Sunday Ìgbòho síbì kan wọ́n ní táwọn bá ti lè fi Sunday Ìgbòho náà pamọ́ ọ̀rọ̀ parí nìyẹn káwọn máa tutọ́ sáràlú lẹ́nu ló kù kò sì sẹ́ni tí ó lè wí nǹkan kan ṣùgbọ́n gbogbo ayé lórí wọn o gbogbo ayé lórí ìjọba Fúlàní tí Buhari ń ṣe bẹ́ẹ̀ ni wọn kì í ṣẹni iyì láwùjọ àwọn ìjọba àgbáyé ẹni ẹ̀tẹ́ agbàlọ́wọ́ mẹ́rì àtàkìndanidálé ìjọba ni wọ́n jọ lójú ayé gbogbo ẹ jẹ́ kí wọ́n máa disgrace ara wọn kiri bí ọ̀rọ̀ àwọn olóyìnbó bí wọ́n bá sì ń ṣe báyìí lọ ìjọba tí ò ní ní ìlàìláì níjọba Buhari ó máa jẹ́ ó ṣojú mi kòró nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí